ẹ wá sọ ẹni ká bá délé bàbá wa àwa la ní àwa fẹ́ dúró gẹ́gẹ́ bí olórí fún yín ni àwa ò rí gọ́vnà tá a fẹ́ jẹ àwa ò jẹ pírẹsidẹ̀ntì kankan àmọ́ nǹkan táwọn á ṣe à ń ṣe fún àwọn àrọ́mọdọ́mọ wa ni à ń ṣe débi pé ẹni bà Yorùbá jẹ́ tó bá dojú security number one ẹ pè mí àwọn tó mọ̀ pẹ̀ jù mí lọ o àwọn àwa Yorùbá pé a fẹ́ sì kí Olúwa àwa mú ení àmú èjì àmú ẹ̀ta àmú ẹ̀rin àwa gbéra wa sí ráńtẹ́bù wọ́n á mú ọgbọ́n tèmi wọ́n á gbé sí ọgbọ́n ti Kóìkì wọ́n á gbé ọgbọ́n ti Kóìkì wọ́n á gbé sí ti David Hamilton wọ́n á mú ọgbọ́n tèmi wọ́n wá papọ̀ mọ́ ti Ìgbòho àwa jókòó ráńtẹ́bù mo fi ṣe sáàpù ni o sáàpù yẹn mi pé àwọn tó bá wà níṣẹ́ ológun tó jẹ́ mo sì máa ṣe security alert yẹn tí mo máa sọ lórí ẹ̀ gan lórí bá ṣe máa ṣe tó yẹ pé àwọn tó bá wà ní ìjáàjì kínní wọ́n máa tètè mọ̀ yí yes à ń ṣe nǹkan kan tí àwa náà ti ń plan sílẹ̀ gbogbo wa la ní plan lórí security ìlú tá a wà kò síná kò sómi kò sóúnjẹ ìgbà tó yá wọ́n ní kó mú oúnjẹ wọn dání wọ́n padà sí ni wọ́n ti bọ́dà wa wọ́n sí bọ́dà tiwọn wọ́n ṣe train station wọ́n ṣe kọjá kúrò ní nàìjíríà nínú owó bàbá tiwa wọ́n mú owó góòdù wa wọ́n wá ń pín wọ́n ti ń wa góòdù ní ìlú abínibí wa ó ti lé ní forty years àsìkò ti tó security aláti máa ṣe máa sọ nípa àwọn ọba ìmọ̀ máa ṣe kí ló dé tá a wà ẹ bó ṣe wà yìí sí o ò tí tó flat lọ sílùú nàìjíríà nílùú amẹ́ríkà tó yẹ pé mọ́tò wọn míì kò jù báyìí lọ wàá rìn ní títì torí kò sí nǹkan tó jọmọ́ gallop ẹ bá gẹ̀ẹ́tì mi rán go àwọn náà ní galloping nílùú wọn but guess what tó bá ti mú aago tó ṣe one two three tó tẹ three one one tó pè wọ́n tó fún wọn ládírẹ́sì pé oh in twenty five avenue so so so eh, between so so so and so paul wà ń bẹ̀ wọ́n máa jọ̀ tiẹ̀ down within twenty four to forty eight hours ẹ eh, guess what wọ́n máa ṣe é èmi ara àmọ́rù mo ti ṣe rí mo wá gbabẹ̀ níjọ́ kẹta ó lè jẹ́ kọ́ ọ tèmi o ó lè jẹ́ kọ́ ẹlòmíì o ó lè jẹ́ àwọn èèyàn lóríṣiríṣi torí nǹkan tó yẹ ká ṣe nílùú bàbá tó bí wa nìyẹn a ní odidi port tó yẹ pé owó tó ń jáde nínú port ó lè so gbogbo the whole Nigeria the short ṣe fẹ́ gbọ́ gbogbo location náà yẹn owó tó ń jáde ní Lagos state lásán ti tó àwa sọ fẹ́yìn ará Èkó anike dide ka se campaign won ti n gbe campaign kaakiri everywhere e wa joko e wa fo lero ah e wo brother mi nuru mo ri yin se ri oro mi ma fi ku oro e mo pe mi o ba bu oba amo ma so ododo oro fo luwo ma de so ododo oro fun e oruko baba oba okunrin rokoto bi fa bi kini alaafi se ma pe yi e akari gbo Akari àkárìgbò fúrẹ́mọ bàbá kábíyèsí o èmi ò ní sífìlà fún wa àkárìgbò o wọ́ tiẹ̀ wàláì olúwo kábíyèsí o mi ì ní sífìlà fún yín torí ẹ̀ wọ́ tiẹ̀ wàláì tàláì ọba kábíyèsí làbídé adéyẹmí mo sífìlà forí adé ikú bàbá yèyé bẹ́ẹ̀ ni ọ̀ọ́nì rìṣà mo ṣí fìlà forí adé gbogbo ẹ̀yin ọba yòókù mo ṣí fìlà fún yín olúwo ó yẹ kí irú wa wálé ká rí ẹ ká nà tán ni wàláhì lè dọ̀bálẹ̀ fún ẹ mọ́ àkárìgbò ó yẹ kí irú wa wálé ká nà tán ni ó lè jẹ́ gbẹ́ ni wọ́n ò lè jù mí lọ wàláhì mi lè dọ̀bálẹ̀ fún yín mọ́ ìjọba wù crop ẹ̀ lọ ẹ mú àkárìgbò rẹ mọ́ olúwo fìwò ẹ̀ ń ṣe ọba wàhálà oyè tèmi gan ju oyè yín lọ ẹ̀ ń ṣe ọba aládé rárá ọba politician ni yà mọ̀ yín ó láwọn tá a gbọ́wọ̀ fún ó láwọn tó yẹ pé tó bá ṣẹ̀gàn ó máa ti irú àwa yìí lẹ́nu láti sọ̀rọ̀ èmi ò ní bú yín lábùmú bọ́ni ní bú yín lábùjú bọ̀ àkárìgbò rẹ̀ mọ́ ẹ ṣe díẹ̀ káàtó ìwọ odidi ọba àmọ́ kóòtù òjíire wọ́n wá ṣe rálì ó wá pe ọlọ́pàá a kábíyèsí ó dùn mí fún yín o inú àwẹ̀ la wà yìí mi ì gbọ́dọ̀ sọ̀rọ̀ tó máa mú mi gbẹ̀ṣẹ̀ ó dùn mí fún yín gan o ìwọ odidi àkárìgbò tó jẹ́ pé bó ṣe wà yẹn wọ́n ní tí Olúbàdàn bá wọ níkà ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe wọ́n ní bàbá àkárìgbò bó ṣe wù kó kéré tó òun lò lórí Rẹ́mọ ṣebí nǹkan tá à ń gbọ́ lẹ́nu bàbá wa nìyẹn àkárìgbò ẹ̀sùn ẹ̀ wúwo lórí Rẹ́mọ o tó bá wù ìkẹlẹ ọdí òòṣà ìkẹlẹ ọpẹ ẹ mọ̀ pọ̀ ọmọ òòṣà lẹ́ ń bá wì ẹ gbórúkọ mi ni ìdómògùn ni mí ọmọ àfìbọn ṣọpa ìtorí ẹ̀ làwọn ṣe wò mí sùsùsù wọn ló lóòṣà ni mí àwọn wèrè àwọn òpònú àwọn dìndìnrìn àwọn àpà ní tó máa ń dùn mí ni pé àwọn tó máa ń sọ̀rọ̀ yìí àìmọye àfáà ní mọ́ṣáláṣí àìmọye wòlíì ní chọ́ọ̀chì ìgbàdí ló wà ń di wọn o ìgbàdí ìgbàdí ló wà nídìí wọn ìgbàdí bísọ́lá bá mi mú kiri bá mi mú ẹ ẹ abẹ̀bẹ̀ yẹn. o ṣe ìgbàdí ló wá di wọn ẹ wò ó ṣe é rí níbi tá a bá dé yìí àáfàá tí ò bá ṣọ́ra àbí wòlíì tí ò bá ṣọ́ra àbí babaláwo tí ò bá mọtẹ ẹ tiẹ̀ má jẹ́ lọ babaláwo àwọn yẹn a Ọlọ́run mú yín gbogbo àwọn mùsùlùmí tí ò tẹ̀lé wa mi sọ mi sọ àáfàá ọba àlọrí o bàbá yìí ó sì máa jọba gbẹ̀yìn ibi tí mo wò bọ̀ yìí o wà látàlá ọba àlọrin ó dúró déédéé bàbá yẹn dúró déédéé àwa wúta àwọn lọ́rí kan àwa la ní lọ́rí ta ni wèrè ta ni òpònú tó ní lọ́rí ò ṣe Yorùbá àbáyé ifẹ̀ bàjẹ́ ni Ìlọrin gbogbo ní Aláàfin ni ìwọ ọmọ odò ọba ìwọ tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé níwò tó bá bí aláyẹ ẹ̀dá ìwọ tó ìwọ má fi kọ́kọ́rọ́ sí ilẹ̀kùn ẹ̀ níwò ó sì bóyá wọn ní tìpá bọ̀ kíní yẹn ti wá di ó ti owó yẹn ti lọ sódì kejì ẹni tó bá bí dáńsì tó níwọ̀ ọmọ òwò èmi ò bọ́ bá o mo ti lọ́bọ̀ mi o torí mo pọ̀ òwe wo pé ìwọ tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ náà fi dilé wò tó o bá tó o bá fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn ẹ lọ́wọ́ yìí o lè máa kó kí ló fà kò síṣẹ́ kò sóúnjẹ kò sómi àwọn ọba wọ́n ra kàkà wọ́n ra kàkà bí àṣà sáyẹ́dì wọ́n ṣe kàkà kàkà kàkà wọ́n dúró kẹ̀kẹ̀kẹ̀ lórí gbogbo ogun wa ah wà látàlẹ́ ẹlòmíì ò ní dúró jẹ́ o àfẹni tó bá tètè tún bá nínú ẹ Yorùbá gbogbo ẹni tó bá ti tètè tún bá nínú yín Alhaji Nuru Banjo ẹ jọ̀ọ́ ẹ rán mi létí ẹ ẹ tí bá ti gbàgbé àwọn kankan ẹ ẹ ẹ jù sórí WhatsApp mi kí lè gbọ́ kí ló dé tó jẹ́ pé àsìkò tí gbogbo ọmọ Yorùbá tá a dúró tá a sọ pé a fẹ́ ṣe Odùduwà a fẹ́ dúró yí pé Yorùbá nation is what Yorùbá nation is the answer Yorùbá nation is what Yorùbá nation is the answer ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wà lórí péjì yìí mi ìka kọ́mẹ́ǹtì o tó o bá ní orí ìyálàyà ẹ̀kan ya wèrè a máa fún àwọn èèyàn tó bá bá a fún ẹ lépè tó bá lọ́mọ Yorùbá ẹ̀yin politician wà láìtẹ̀lẹ́ ìsúnmọ́bí láì látara ẹ ṣe kí ni ẹ sáré ọlọ́run ẹ máa sá eré ṣé ní gbogbo ẹ̀dá gbójúlé yẹn tẹ rò pé ẹ kó bọ̀ fún àbí tẹ ẹ kádà fún wà láì kẹrẹmú ní gbogbo nǹkan lọ́kọ́ dání yẹn o àwọn tẹ ti wò ó pé àwọn road transport àwọn road transport gan ọ ṣe kí ni road transport àwọn road transport ẹ eh, nurt àbí kí náà pè wọ́n àwọn kan ti wake up wàhálà ìjọba gbó lọ́wọ́ yín sì sàárà lẹ san mò ń gbìjà wọn mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ wọn bí wọn dá gbogbo ẹnu ni mo fi sọ tó bá dìgbẹ̀ lẹ́sọ̀ kan kó bọ́n jáde ìgbà yẹn lè máa mọ̀ yìí pé àgbẹ̀kọ̀yà wà ìgbà yẹn lè máa mọ̀ yìí pé OPC ń ṣiṣẹ́ ìgbà yẹn lè máa mọ̀ yìí pé OPR ń ṣiṣẹ́ ìgbà yẹn lè máa mọ̀ yìí pé ibìkan wà tó ń pè nílé agbára nílẹ̀ kóòtù òjìrè tí kò hàn sí yín gbogbo nǹkan tá a ti fi bò tá a jẹ́ kẹ́ gbọ́ àsìkò yìí gbọ́ngàn lẹ́ máa rí o gbogbo ẹni tó bá lérò yìí pé yorùbá nation yẹn kò ní dúró wà látàlẹ́ súnmọ́bì láìlà sí láwọn àtàní wèrè ọ̀nà kọlà báwọ̀ lò ó kéèyàn máa pè mí lásìkò yìí o gbogbo ẹni tó bá rò pé inú tẹ̀ ti ń bí mi báyìí gbogbo ìwọ kíkí tó bá rò pé ilẹ̀ yorùbá ò ní dúró ọlọ́run ní fún yín ṣe ìwọ tó bá bọ̀ kó support wa ní yorùbá nation yes ẹ ṣe nrutw gbogbo wọn gangan wọ́n ti wà lẹ́yìn wa wọ́n jáde ni o wọ́n ti jáde ni o wọ́n jáde ó tẹ fún wọn wọ́n ti gara tán o wọ́n ti kọ́lé àmọ́ mi kọ́lé ṣeré ni o owó wa dẹ̀ náà ń lò bọ̀ tá a dúpẹ́ inú wa ń dùn pé wọ́n rí owó yẹn fi ṣe nǹkan tó rówó tẹ̀ fún àwọn road transport àwọn road transport yẹn pé kọ́ máa fi ṣe fẹ́ lá owó Nàìjíríà ni wàhálà owó bàbá wa lè ṣe fún wọn wọn ọ̀dà yòpa ọlọ́run ní ọ̀dọ̀ wọn ni wọ́n yẹn máa fi sí ni wàláhì yẹn má gẹ́tì mi ẹ má ṣì mí gbọ́ o ọmọ onímọ́tò kankan ò fún mi lówó o but I ń sọ̀rọ̀ from experience tó rà mọ̀ wọ́n mi ní dárúkọ mo mọ̀ tí mo mọ̀ wọ́n rẹpẹtẹ àmọ́ lásìkò yìí wọn ò tẹ̀lé yín o bọ̀tọ́ bá wá tó bẹ́ẹ̀ tó bá ti dàsìkò ẹlẹ́sìn àtẹ̀yìnwèrè tẹ́ ní àlè wálé ẹ máa wá rí fíìmù ṣe rí i pé dáàdì yìí kò jáde mọ́ ẹ̀mẹ́ tí mò ń pè dáàdì yìí ẹ rí i pé kò jáde sí i mọ́ àwọn kan tẹ́ ẹ̀ tí ẹ mọ̀ tó ń le jù gbowó lọ àwọn gangan ló jáde sìn ṣebí gbowó lẹ́ ń lè dì mọ́ ẹ máa rí wèrè àwọn tí wọ́n ń le jù gbowó lọ tó ti ṣe mítìn pẹ̀lú ọmọ ọba àgbòho Chief Adéyẹmọ àwọn gangan ló ń jáde tẹ bá lérò pé ẹ kàn rí abẹ́rẹ́ kò ìkí tó fẹ́ gẹ̀ tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ pa ah, Ìgbòho síbẹ̀ ẹni action kan tẹ́ fẹ́ take wàhálà ẹ máa sáré eré tẹ́ máa sá ájú ẹ sí tó sá fọ́ fọ́ nẹ́ẹ̀tì lọ eré tẹ́ máa sá gbogbo ẹnu ni mo fi sọ àmọ́ pé ká ẹ lérò pé nǹkan kan wà abẹ́ ti lérò pé àwa Yorùbá à ní ṣe kankan ẹ wo Ọlọ́run mi fẹ́ pariwo jù nítorí pé inú àwẹ̀ ni mo wà wà látàlá ìgbógbó ẹ̀yàn ọmọ kóòtù òjì mo dúpẹ́ lọ́wọ́ yín bọ́ ibi tí mo lọ gangan ni pé gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjire ẹ bá mi táàpù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ dẹ̀ bá mi ṣí àkíní mo ní seven hundred and thirty people ló wò mí right now lórí láìfù yìí ẹ wá kọ síbẹ̀ pé yorùbá nation is the answer tẹ́ bá ti wá kọ tó ẹ wá sọ pé kò ní da fọ́ọ̀mù àlè yorùbá tí ò sọ̀pọ́ọ̀tì wa aláàjì ẹ bá mi kọ́ ní yorùbá káwọn èèyàn kọ́pì yìí kọ́ tó kọ àwọn ọmọ kan wà tó kọ́ yorùbá ṣètìrì kọ́lá wọlé kò sọ́kọ́ mo rí ẹ àní jà àmọ́ tó o bá gbéjà wá ìbọn jà ààrẹ olóko mi kan pè mí ó lé mi rúdù alẹ́bìrìlì láì pé mo rúdù àmọ́ mo rúdù yẹn a tó wà lórí bí wọ́n mọ̀ pé mi rúdù ní nǹkan ṣe kí ni ìgbà nọ́sẹ̀nsì ni gbogbo èèyàn tó wà lórí ibi ló mọjọ orí mi ààrẹ ilé ti kúrò mo láwọn tó jù mí lọ lórí ibi èmi ti kúrò lẹ́ni tó ń parọ́ gbogbo ọ̀nà ọmọjọ́ orí mi àmọ́ tí ẹ̀kọ́ bá wò mí tí bá fún ẹ lápọ̀nlé pọ́n mi lé ṣé dáa ọmọ Yorùbá nǹkan tó ń ṣe wá gọ́gọ́ kò tí ì yé mi mo lọ sórí YouTube nítorí kíní ẹ ẹ ta lọ ṣe ní White House ní last week wàláì I pledge ni to Yorùbá nation inú mi dùn gan we have ninety thousand people ẹ ṣe tí ní gbòòsà fọmọ Yorùbá gbòòsà gbòòsà gbòòsà ṣe ni pé ànídébẹ̀ yẹn kò sí olúwẹ̀ gbogbo ẹnu mo fi sọ yorùbá nation a máa débẹ̀ gidi gbà ni gbogbo agbára tọ́lọ̀ bá fún wa la máa fi ṣe àkọ́kọ́ àgbà kó wá jẹ́ pé wọ́n bọ́ bẹ̀ wọ́n ṣe nǹkan tó fẹ́ wa lọ́rùn kọ́tẹ̀ má pín nǹkan kan fáwa kò kàn wá àwa àríjẹ o adẹ̀rí mu o ìlú òyìnbó la wà ẹ gbàgbé pé bóyá kinní kan ṣètúwárí ibi tí mo ń lọ gangan ẹ ṣí ètò yìí dànù ẹ ṣí àì ẹ ṣe tìrìgbò sàfọmọ yorùbá ọmọdé ọmọkọọtù òjire gbòòsà gbòòsà gbòòsà gbòòsà ṣẹ́ni wípé èèyàn kan máa wọ̀ ọ́ máa láàánú débẹ̀ irọ́ ni ọ̀rọ̀ wà ńlẹ̀ gan bọ̀mí ìfẹ́ pẹ́ lórí ètò lẹ́nìí nítorí pé mo ti lo wákàtí kan màá ṣe díẹ̀ sí i nítorí àwẹ̀ wà ń ta mo rẹ̀ fẹ́ fún àwọn èèyàn ní gift mo fẹ́ fún ọmọ Yorùbá ọmọ Yorùbá tó ń gbà àwẹ̀ kódà kò bá jẹ́ pé eléyìí wọn tiẹ̀ ní ká ní sígan ọ̀sán ní Yorùbá ìkọ̀kọ̀ náà ni gbogbo àbọ̀tá fẹ́ dá dúró ẹ fi wálé já lọ lọ́tọ̀ ṣé báyìí fọ́ọ̀sì lè fi ṣèyàwó ni tó bá fẹ́ yàwó tí yàwó ò bá wọ̀ nígbà tó ti fẹ́ ẹ ti fẹ́ yàn láti di sixty years ó dẹ̀ ní ìbágbọ̀yìn òwò mọ́ let us go ẹ fi wálé ẹ̀yin ọmọ Odùduwà ẹ jẹ́ àṣẹ báyìí ẹ wo ìṣọ̀kan ọmọ kóòtù òjíire òun ló jẹ mí lógún o ìṣọ̀kan ọmọ Odùduwà òun ló jẹ mí lógún o ọ̀nà tó máa jẹ́ kí ọmọ kóòtù òjíire tó máa jẹ́ ká làkàlà yanjú òun ọ̀rọ̀ wà ẹ pàdé mi lórí ààrẹ Almaroof TV lórí YouTube ẹ lọ subscribe àṣírí kan wà tí màá sọ gbogbo wọn tó bá ti subscribe wàá rí kíní ìwò yes ẹ jẹ́ kí n wò ó mo rí kọ́mẹ̀ntì tó gọjàre god bless you id smart id smart a máa já o lọ forúkọ yorùbá sí i torí tá a bá ti rú a máa rò pé jọ forúkọ yorùbá sí i mo láìkẹ́ ìyá mi brọ́dà mi mi rí yorùbá nation is the answer to all prayers this time around gbogbo àwọn tá a ṣàdúrà àwọn alálẹ̀ ti wà pẹ̀lú wa àdúrà yẹn kọjá bẹ́ẹ̀ àdúrà yẹn kọjá bẹ́ẹ̀ ṣe rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ni founder president Oòduà in diaspora register in United States of America ẹgbẹ́ ti wà registered ní US ní Washington District of Columbia olórí ìlú nìyí state capital àwa wà láfikalẹ̀ sí District of Columbia ẹ mọ̀ kọ́tọ́ pé bẹ́ẹ̀ tó bá ní district kò ṣe ní Washington nìkan o Maryland Virginia Washington òun náà pè ní district Baltimore òun ni wọ́n pè ní district of Columbia. mo ń ṣe live lọ́wọ́ lórí Facebook mo wà lórí live lọ́wọ́ mo wà lórí live so gbogbo yìí ẹ dúró kẹ ẹ dúró déédéé ẹyọ mọ́kàn tó jírí ẹ ṣí akíní ìdánù ṣẹ́rí ẹni tí ò bá fẹ́ràn kíní ló máa ní Yorùbá ò ní dúró ó ti tó gẹ́ ó ti tó gẹ́ metropolitan bẹ́ẹ̀ ni alájò ọ̀tọ̀ ni metropolitan district of Columbia ìlú tá à ń wò yìí àti rẹ́gísítà ṣe gbọ́ àwa ti pín nǹkan mèremère àwọn ò bẹ̀rẹ̀ nìkan kan mọ́ o ibi tí ojú ti wá ti ẹ̀yìn olóṣèlú ẹ̀rọ ti rán mi létí mo ti fẹ́ gbàgbé ẹni pé mi nílé sọ̀rọ̀ púpọ̀ ẹni pé a lè mọ mi àwẹ̀ wà ń ta ẹran ti rán mi létí o ṣe rí ibi tí ojú ti ti ẹ̀yin olóṣèlú wọ́n ti wò wípé ta ló fẹ́ fún wọn lówó ẹ mọ̀ wọ́n ti wò wípé wọ́n ti wò wípé ẹ ta ló fẹ́ fún wọn lówó tó fẹ́ máa fi ṣe kinní yìí ẹ má bínú jàre wọ́n ti wò wípé ta fun fẹ́ fún wọn lówó tó máa fi ṣe rálì ẹ̀yin gangan tẹ jẹ́ olóṣèlú jọta ti ṣe rálì rálì tẹ́yìn rí ń bàdàn riru ríru ẹ̀ rí àsanwó rálì ní mọ̀pó bọ́dà mi ṣèyí mákindé ọkọ̀ àjọkẹ́ ẹ sísá àjọkẹ́ yẹn kí ni mo rí yín mi ṣèyí mákindé etu tún agbara agbára ẹ̀ tún ní ti màpò. bàbá wa olùbàdàn irú mi ò tó sọ̀rọ̀ o bàbá wa ẹ̀ tí ì sọ̀rọ̀ bàbá wa ẹ̀ tí ì sọ̀rọ̀ ẹ pé ọmọ yín ṣèyí mákindé ṣèyí mákindé ò ṣe politician o ẹ̀yin ni kẹ́ ẹ bá wa tọ́ sọ́nà kó tètè padà ẹ wá mọbi tó wọ́ọ̀sì dé wọ́n lérò pé àní rówó ṣe rálì tíṣẹ̀tì tó wà lé ní one million ẹ má lọ tọra yín jẹ o nǹkan ogun tó wà lẹ àwọn onídìbọn o bọ̀ṣẹ́ ní nǹkan máa fi ba ti yín jẹ́ ó ju ìbọn lọ ẹ lọ kóòbù yín wá ó dàbí pé tó láti sáyẹn à ń sọ pé ogun máa ṣẹlẹ̀ ẹ ti rò pẹ́lẹ́ àlẹ̀ ẹ lọ kó ìbọn yín yẹn ẹ lọ kọ wá gbogbo ìwèrè tẹsọpá wà ń janu lórí Facebook tẹni wọn ń pariwo tẹni wọn ń ṣe kínní kan wọn ní sáwọn àlọ́ wà látàlá ẹ̀kọ́ táwọn ṣe ń àwọn tó rẹpísẹ́ǹtì wá lé wọ́n fẹ́ràn nǹkan tá à ń ṣe nítorí pé à ń polówó kíní yìí kó lè rìn jìnnà ó dẹ̀ ti rìn tèmi odidi ààrẹ tí mo ṣe show tí over ninety thousand ti wò ó tí close to ten thousand ti share ten thousand ni mo ń sọ o kò ṣe ten hundred kò kò ṣe ten lásán o tó ti share ẹ rí pé ọ̀rọ̀ wà ń bẹ̀ inú mi wá dùn pé ọmọ Yorùbá ti wá padà wálé ṣẹ́ni tá a bá ṣe Yorùbá nation yìí àwọn ọ̀rọ̀ míì wà tó yẹ pé kò ní bá yorùbá nation lọ ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi gbà bẹ́ẹ̀ àmọ́ wọ́n ti lérò pé a lè rí ṣe ṣé ti gbàgbé pé amẹ́ríkà lásán ẹ mọ state tó wà ńbẹ̀ fifty something ṣé fifty one àbí mélòó tiẹ̀ ní wọ́n náà mi tiẹ̀ rántí. aha àbárí ẹ̀lú kábíyèsí ẹ ẹni kìíní ẹ ẹ. Uh, ẹsẹ mo gba information wọ́n ni gọvnọ gboyega ó sáàkì principal mẹ́ta nítorí pé wọ́n lọ sáàfù Yorùbá nation gọvnọ yẹn Gbóyèga ó máa tẹ o ẹnu táwọn máa fi ránṣẹ́ ó máa jẹ́ kẹ́ tẹ o àwa là ń bá yín bẹ̀bẹ̀. àwọn bọ́ìsì ò bá ti wá balẹ̀ àtọ̀nà yín jẹ́ à ń bẹ̀bẹ̀ pé kó má ṣe bẹ́ẹ̀ àfẹ́ violent bàbá wa Bánjí ti sọ fún wa pé àwọn ò fẹ́ jà bàbá wa Bánjí Akíntóyè ni pé wọn ò fẹ́ ìjà torí àfẹ́ ìjà ìjà yẹn àfẹ́ kó ṣẹlẹ̀ tí ò bá sí bẹ́ẹ̀ ni gbogbo àwọn bọ́ìsì ẹ̀jẹ̀ wà lójú wọn o gọ́vnà Gbóyèga ṣóògùn state ni ṣé dá ṣe yẹn dáa ẹ sáàkì gọ́vnà mẹ́ta ṣẹfẹ́ gbọ́ ṣe rí àwọn gọ́vnà mẹ́tẹ̀ẹ̀ta tẹ sáàkì yẹn owó oṣù tíjọba ń fún wọn àmọ́ Yorùbá nation wọ́n máa fún wọn ní times two àṣírí nìyẹn tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ wo tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ ní bó ṣe ń bọ̀ wá báyìí àwọn tẹ́ sáàkì yẹn àwọn Yorùbá nation wọ́n máa fún principal mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ́ ẹ sáàkì yẹn wọ́n máa fún wọn ní owó tó wáyé pé forty thousand àtẹ̀kùkù mọ̀ yìí tẹ́ ẹ sọ náà àmọ́ ẹ tẹ́ sọ fáwọn kíní wọn lọ́lọ́pàá ń gba thirty wọn làkọ́ ń gba forty wọn làkọ́ ń gba kíní kan iye tó wù tẹ́ ẹ̀ bá sọ tí ọmọ amẹ́ríkà kan bá tó bá sẹ́ndì five hundred dollars séèyàn kọ̀ọ̀kan nu wọn ẹ mọ iye tó jẹ́ ṣá oníyẹ̀yẹ́ nìyí mo wà sọ pé ẹ̀ fún principal ní one hundred twenty thousand mo lè ta ẹjọ́ tó lọ lọ iye yàn fún ìrànlọ́wọ́ ẹ sọ iye tí wọ́n fún principal ní nàìjíríà mo ti kó o létí pẹ́ ẹ má bínú gọ́vnà ọ̀ṣun state gbóyèga gọ́vnà ọ̀ṣun state wọ́n ní ó sáàkì èèyàn ó sáàkì gọ́vnà mẹ́ta ìwọ gọ́vnà yìí tálálẹ́ bá ní kó dáa fún ẹ aláàárọ̀ ò ní jẹ́ kó yẹ ẹ́ gbogbo ẹ̀yin tó sin orúkọ yín sínú màlúù gọ́vnà lẹ́yìn o àwa máa bú yín ọba lèmi ò lè bú but any gọ́vnà tó bá ṣe wèrè ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ gọ́vnà yẹn gbóyèga èyí tẹ́ ẹ bá jẹ́ ẹbí ẹ jẹ́ tètè fà létí òun náà ti fẹ́ support ó fẹ́ ti Ṣèyí Mákindé Ṣèyí Mákindé ta mọ̀ yí pé à ń bá wọn sọ lẹ́rọ̀ wọn ò fẹ́ gbọ́ bó fẹ́ gbọ́ ẹ máa sáré House of Representatives tó bá bọ́ sí ṣe máa sá kúrò nílùú Yorùbá ni àbẹ̀ máa dúró àbẹ̀ ilẹ̀ máa lé ẹ̀fẹ́ kọ constitution míì fún wa local government chairman tẹ́ ẹ̀ support wa ṣe máa sá kúrò nílẹ̀ Yorùbá ni abẹ́ máa dúró mo kàn ń béèrè ní o vice chairman ṣe máa sá kúrò nílẹ̀ Yorùbá ni abẹ́ máa dúró house of rep tó wà ní gbogbo state kọ̀ọ̀kan